wá sí ìmúṣẹ. wá sí ìmúṣẹ. wá sí ìmúṣẹ. wá sí ìmúṣẹ means fulfilled. wá sí ìmúṣẹ means fulfilled ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ náà wá sí ìmúṣẹ. ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ náà wá sí ìmúṣẹ.